ẹka ọbọ sílé àbẹ̀ní jogbo bí oró àbẹ̀ní ọmọ òdùtá ìbínú dá ọmọ àfiwà jọ Ṣàngó ají ṣe bí ògún lágbẹ̀dẹ. ẹ̀rọ ẹ̀rọ ti wípé tí ò bá lè ṣiṣẹ́ ṣé bá kọrin sí lẹ́nu ni a sì mọ gun kiri bí ẹṣin. mo dàbẹ̀ ní ọ̀gẹ̀sìn mọ́nu ọmọ èèyàn ní ń gùn. màmá adéwùmí látọ̀run ni pé kò fi irun ṣọ̀pọ̀ gẹ́gẹ́ bí n ti fa wí. ifá yín wo ló fọnú tó tún gbénú tó fọmù. wọ́n ní ọba rán ní iṣẹ́ ọlọ́tìkọ̀tìkọ̀ àti ọkọ̀ àtàdá ní èsì olúwa rẹ̀ débi ti lọ. àtẹ̀tẹ̀ délé iṣẹ́ tèmi là o èmi mo fowó mi rà yín mọ́ramọ́ra ní mi sí ìragbẹ́rú náà ìragbẹ́rú. ọ̀gọ́gọ́ ọ̀nà aláàkè sọ tiẹ̀ bá a gbọ́mọ rí odò àfijẹ́ ti. ẹ èmi kọlà kò lè jẹ́ mi. irọ́ ẹ ṣe bí mo kọlà ni kò sẹ́ni tó sálẹ̀ ẹ̀kẹ́ lẹ́nu gbogbo wa ẹ̀yin nìkan lè dá yàtọ̀ o. bí ẹ bá wá nǹkan ṣe sọ́rọ̀ mi ìpara mi dànù. ó jẹ́wọ́ ọmọ ọkọ ni. yé ni ó kú náà kó fẹ́ rú bojú. àsìkò tí kábíyèsí ọ pàṣẹ ká kó mọ̀ dáta rè é kí wọ́fà ọmọ rẹ̀ lẹ́rú kẹ́rú ọmọ rẹ̀ ní wọ́fà kẹ́ni tí ò tó ni kó yé pe ni ló kọ́. irú pálapàla ẹ̀ wo lèyí ẹ wo èmi ò kó bọ̀ mi dájà ìbọn ní lẹ́sẹ̀ mi. ọ̀sà ni mi ti gbẹnu atẹ́gùn jọ yàn wàìwàì ewúrẹ́ mi sojú bẹ́ẹ̀ lọ́jọ́ jalè. ó ní dọ̀tún lọ òun. nítorí ní bá sun mi ní kọ́ ẹni bá fọ ẹṣin lẹ́sìn tẹ̀lé. abẹ ní oró abẹ ní ọmọ ọdún ìbínú dá. sẹ́rù dáwọn eléyìí náà bí rọlápá wọn ò ní káwọn eléyìí. soon on Yoruba.